大山的路。 يدخلونه لهم وهم له ناصحون فعددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون بسم الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى أن يرث الله الأرض ومن عليها فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ليعفيلي يدك ولعبا وبتي أصنف يا ناري أتي كاري تصفي جواسي لجمعة كوني أدوك فمولون وبنام الحمد لله àǹfààní ńlá ńlá ilé ìyá ní ìtì àrígbà látọ̀dọ̀ ọlọ́run láti pé ó dá wa sí títí di àsìkò yìí àǹfààní kan ni tó já sí pé kò sí iye tí a lè ní lówó lọ́rọ̀ ní kò láyé ilé tí a lè fi ṣẹ́ra rẹ̀ kò sáyé fọ́nà àwọn bàbá sọ pé títàn ti dì bá. ẹrú pé fọ́nà lórí kó ṣẹ́wàá kò yé kì í ṣe agbára ẹnìkan láyé tí kì í ṣe agbára àti àṣẹ ọlọ́run ó náà ní ṣíṣẹ́kù wá sáyé tàbí ṣẹ́kù yìí àtọ̀rọ̀ àlékún ọlá ọlọ́run fún ẹni ọlọ́run ọba gbé dìde tí ìgbé dìde rẹ̀ tọ́lọ́run bá fẹ́ kó jẹ́ ìkẹ́ gbogbo àgbáyé gbogbo ànábí ọlọ́run tọ́lọ́run ọba ti rán sáyé ó nìkan lọ́jọ́ sí ọ̀rọ̀ rẹ̀ ọ̀tọ̀ ní ẹ̀ṣá ní nítorí pé òun ni ànábí díṣẹ́ kárí ayé tọ́lọ́run ọba fi ṣe kí gbogbo ayé gbà tọ́lọ́run ọba fi hàn ẹni tó bá wá gbọ́ tó gbà rú ẹni bẹ́ẹ̀ rẹ̀ tó ṣe oríire tí ìyàjí náà wà nínú wọn alhamdulillah ẹni tó ń bá gbọ́ tó kọ tí ọ̀gbọ́n yìí tó kọ tí ikún tó yí papọ̀ tó lóun ọ̀ṣà ní tẹ̀lé tó wá ń jagun ní èsì lọ́bẹ̀ tó lànà bí ní ìkan lòun fẹ́ tẹ̀lé àbí tẹ̀lé kan lòun fẹ́ ṣe lẹ́yìn ìgbà tí ọlọ́run ti gbé Muhammad bin Abdullahi dìde irú ẹni báyìí kan yín kà sẹ́yìn gbani kò tí ì ṣe ń tọ́rọ̀ ọba torí rẹ̀ dásáyé alhamdulillahi ala hadhihi ni'ma àwọn tó pẹ́ fọ́lọ̀ ọ̀bà lórí ìfẹ́ ìṣe ìjẹ́ mùsùlùmí ilé tí ó ṣe fún wa yìí ń tá wá ṣe láyé kankan kan náà ní ta ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí àwa sí lọ́hùn àwa sí ọlọ́run ọba láyé kí n ṣe ń tá wá ṣe láyé náà lérí àbáwádà kì í ṣe jó àbújẹ nìkan látòrí rẹ̀ wá sáyé tí kì í ṣe ká yàbálà nílé yẹn ká jẹun láyé ká wọṣọ ká kọ́lé àyàbálà nílé yẹn. àmọ́ tọ́lọ̀ bá tó rẹ̀ dá wa òun náà ní ká lè wá jọ́sìn fún àwọn àmì ọlọ́run kó jọ kó túbọ̀ fi jọ́sìn náà rọ̀ lọ́rùn kó túbọ̀ ṣàánú wa. abẹ́rẹ́ sí sọ fún ètò ìsìlámù fi yàtọ̀ sí gbogbo ohun tó kù táwọn èèyàn ń pè lẹ́sìn láyé lónìí rèé gbogbo ọgbà yóò ń sábà tajarúkọ àwọn ànábì ọlọ́run àfi kí a máa tọrọ fún wọn. ipe àlẹ́yìn mùsùlùmí àti wàsálà kódà tó fi dọ́rùkọ ànábì wa Ìsá àlẹ́yìn mùsùlùmí àti wàsálà abẹ́rẹ́ rí báyìí tó fi wá dọ́rùkọ aṣíwájú wọn ti ń ṣàkẹ́yìn dégbẹ́gbọ́n sallallahu alayhi wa sallam. eléyìí náà ó ń jí ìwé sí ìsìláàmù pé àwọn ànábì ọlọ́run ní pé ìkan ní wọn lánàá fọ́ọ̀rù bẹ́ẹ̀ náà. èèwọ̀ ni káyé àwọn tọ́tọ̀ pé nìkan kì í ṣe ànábì ọlọ́run àwọn ọ̀láìkẹ́ nìkan rárá gbogbo wọn pátá náà la gbọ́dọ̀ nífẹ̀ẹ́ gbogbo wọn pátá náà la gbọ́dọ̀ máa pánlé gbọ́dọ̀ wá sọ pé tí kì bá ń ṣàwọn tí wọ́n fà náà jẹ́kan lọ́lọ́wọ̀n lè jáwà máa máa bú ní àbá gbéni tó tún ju nǹkan ní ìlọ kọ́ pé ní tó ju ọmọ ọlọ́run lọ kọ́ pé lọ́lọ́run kódà kódà kọ́ pé náà ló tún dá ọlọ́run tún dá gbogbo ayé tẹ̀wọ̀n fún àwọn ọ̀rọ̀ àwọn àtọ́rígì yẹn pọ̀ gan gbogbo eléyẹn náà ò tí tó káwa wá bẹnu àtẹ́lò a sì máa pọnlé àfún ní ọ̀wọ̀ tó tọ́ sí torí pé kì í ṣe òun kì í ṣe máa rẹ̀ ní gbogbo táwọn èèyàn ń pè yìí kìí ṣe ohun tó lọ́wọ́ sí kìí ṣe ohun tó yọ́nú sí kí ń dẹ̀ ń ṣe kankan tó fi lọ́lẹ̀ sáyé bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ibi ọlọ́run bá tó kù ẹni ìkẹ́ ni wọ́n ẹni àpọ́nlé ni wọ́n ẹni ọ̀wọ́ ni wọ́n ẹni ẹni kankan nínú èmi àti yóò bá láti tàbùkù wọn ṣùgbọ́n ẹni táwa kàn máa wá tẹ̀lé nínú wọn òun náà lẹ́nu tọ́lọ̀ bá wọn sí wá gbẹ̀yìn tó kàn mí tó kàn wọ tó kàn gbogbo ẹni tó náà ń gbọ́ wa. anábì Musa alayhi salatu wa salam a ní ọjọ́ kẹwàá nínú oṣù Muharram tàwa yìí ọjọ́ ńlá kan ní nínú ọjọ́ ayé eléyìí tí ó mú ìṣẹ̀lẹ̀ ńlá kan wáyé tó bí gbígbà rẹ̀ lọ́jọ́ náà tí ní jẹ́ ọjọ́ kìlò náà èní jẹ́ ọjọ́ ọjọ́ kẹta èní jẹ́ ọjọ́ kẹta gẹ́gẹ́ bí òǹkà ti kòlìtọ́ọ̀dù òun náà ni ọjọ́ kẹwàá oṣù yìí aníṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ tó di ààrẹ gbígbà tí ẹ pé lè jẹ́ tọ́ọ̀tì tó bá ti jàn the tenth of this month oṣù Muharram oṣù àkọ́kọ́ nínú oṣù ojú ọ̀rọ̀ ọjọ́ ààrẹ Àṣúrà ilé tí Ànábì sallallahu alaihi wa sallam ilé tó gbà táwọn sàhábà gbà tó dẹ̀ fi lọ́lẹ̀ fún wa bẹ́ẹ̀ àwọn ní ìṣẹ̀yẹ ká mọ́ kí ló bì àti wá sọ díẹ̀ fún wa nípa tó bí ààrẹ náà tó jẹ́ nǹkan gan ni gbòǹgbòǹ tó bí ìṣẹ̀lẹ̀ ẹgbà rẹ̀ ọjọ́ náà ni ọjọ́ tọ́lọ́wọ́n bá la ànágbà Musa alayhi salatu wa salam kúrò lọ́wọ́ akúrò Fir'aun àti gbogbo àwọn ọmọ ogun rẹ̀ ọjọ́ yìí òun náà ni ọjọ́ tọ́lọ́wọ́n bá tẹ Fir'aun lórí tó parẹ́ sáà ní gbòòmí atún àti àwọn ẹni tí wọ́n yẹ hànà táwọn náà kọ́ wọn ní tẹ́lẹ̀ láti lọ pa lórí musa àtàwọn ọmọ ogun rẹ̀ ṣẹ̀rí kọjọ́ ńlá ni àwọn ní tàkì ẹni fìràwùn man huwa fìràwùn wa man huwa musa alayhi salatu wa salam ó yẹ ká tiẹ̀ sọ díẹ̀ fún wa nínú tàn tó ṣe ayé àlejò wa musa alayhi salatu wa salam àwa bẹ̀rẹ̀ ìtàn yìí láti gbàtà ti bẹ̀rẹ̀ rẹ̀ àwa rí wípé àṣẹ ìtàn àlejò wa musa alayhi salatu wa salam kò sí bá ti fẹ́ sọ́tà ní sọ̀rọ̀ fìràwọ̀n ma ó lẹ̀kọ̀ mara wọn láti bẹ̀rẹ̀ gbèsè ayé rẹ̀ títí anábì Mùsá ti fìràwọ̀n fìràwọ̀n jí wọ́n sá lọ anábì Mùsá baláyé ṣùgbọ́n wọ́n jọ kánjọ kan náà fìràwọ̀n padà fi ayé lẹ̀ fún anábì Mùsá alayhi salatu wa salam ó tán ṣojú ayé anábì Mùsá òun ló tọ́ anábì Mùsá láti bẹ̀rẹ̀ gbèsè ayé rẹ̀ títí ní sáà ní musa fi wájú ànábì ọlọ́run tó fi bẹ̀rẹ̀ iṣẹ́ ọlọ́run kí ní ẹ̀ṣẹ̀ fún ànábì musa wá rúbi sọ́gà rẹ̀ rárá o sẹ́ni tó tọ́ tó ṣoore tó pọ̀ tó yéye fún kò rí bẹ́ẹ̀ kí ló bí ohun tó wá ṣẹlẹ̀ láàrin wa tí fèrè àwọn ìwà parẹ́ tánàbì musa fi wá ṣẹ́kù tó dẹ̀ jẹ́ ibi tí ànábì musa rẹ̀ ibẹ̀ náà ni fìráùnù náà lóun náà fẹ́ gbà ló ń bá parẹ́ sínú omi náà tànàbí musa dẹ̀ lọ tànàbí musa dẹ̀ wá dúró láre gbà ah, ẹni tó tọ́ mi rè ẹni tó ṣìkẹ́ mi rè torí pé kíni torí pé ohun tó pa fìráùnù rẹ kì í ṣe ń sápà níbi musa ká láti ní kó má parẹ́ ohun tó tọ́ sí ni ohun tó la níbi musa alayhi salatu wa salam kì í ṣe ń ságbára fìráùnù ká pẹ̀lú gbogbo ọlá àtòwò àti kò tó ní láti sọ pé kí fìrà kí Musa máa ń là ń gbà tó là yìí làwọn ẹni ẹja sọ díẹ̀ fún wa nípa àtàn gbèsè ayé àdúgbò Musa aleyhi salatu wa salam ọlọ́run ọba ní. láti tún eléyìí fún wa lánàá pé ayà kan ní eléyìí tí ò sẹ́nìkan nínú àwọn ẹni eré tàná eléyìí tí wọ́n tù.

kó wá mú àyà alukur'ani kan àbí kó wá mú ọ̀rọ̀ ànábì kan kó wá bẹ̀rẹ̀ títí lórí ara rẹ̀ kó máa wá fi fi fún àwọn èèyàn láyé kó bá lè mú ìtumọ̀ mo fẹ́ sọ ntẹ́nìkan ò gbọ́ mo fẹ́ wí ntẹ́nìkan ò wí ẹni tó bá dẹ̀ ló ń fẹ́ ṣe ntẹ́nìkan ò ṣe rí sẹ́fún kójú rẹ̀ náà rí ntẹ́nìkan ò rí rí torí báyìí ntàǹpẹ̀ lẹ́sìn òun náà ni ṣèdá òun àṣà àrùsàlà kárìn lórí ìlànà àwọn ẹni rẹ̀ tí wọ́n ti lọ lórí àwọn ànábì ọlọ́run tó fi dórí àwọn tí wọ́n tún tẹ̀lé wọn láwọn ẹni rẹ̀. ìrìnkà ayà àtúrìkìtà àbílmọ̀bí. wọ́n bá ní eléyìí òun náà ni àwọn àmì sáwọn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ńlá ńlá tó ṣẹlẹ̀ yóò tó lámì ní àmìmá níwọ̀n láwọn àmì tó kílẹ̀ tí ò rújú pàápàá kì í ṣe ní láti jẹ́ ká mọ̀ wípé alukuraani ìwé òfin ọlọ́wọ̀n ọba kan ni tó sábẹ́ pé òun ní kan ṣoṣo ibẹ̀ lẹ́sìn lè rí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa ìgbésí ayé àwọn ànábì ọlọ́wọ̀n tábà tẹnubọ̀ ìgbésí ayé ànábì wa ayé sánà àlẹ́ ìṣọ́lá tó sọ́lá ìyá lanu àwùjọ sáàrẹ́bì Musa ni ọlọ́run rán sí gbogbo ayé ni bẹ́ẹ̀ sì rí kìí láti ìgbà tí wọ́n ti fẹ́ tí wọ́n ti bí ìyá rẹ̀ láti tí wọ́n tó bí ìyá rẹ̀ bàbá ìyá rẹ̀ ọmọkùnrin ló ń tọrọ kó tó padà wá dá púpọ̀ ọmọbìnrin ló bí ó tún wá bí sánà ó tún wá ń sọ gbá ah, ọkùnrin ni mo ọlọ́run sọ̀tàn gbèsè ayé ìyá rẹ̀ títí dìgbà táwọn èèyàn bí ìgbìkọ́ ìmí ni màá tọ̀ ìmí ni màá tọ̀ kó tó di tó wá dọ̀dọ̀ Zakariya kánàbí Zakariya tó wá gbà tọ̀ títí dìgbà tó fi wá jẹun tó lóyún oyún ẹ̀ ní mímá látọ̀dọ̀ ọlọ́run tó fi wá jẹ́ ànábi wa ń sá alẹ́sọ́látọ̀ sọ́lá tó ń pè ní Jésù tó tó fi wá jìgbà sí ìyá ànábi ẹ̀rín ọlọ́run bá tuntun kúkú ìtàn yìí fún wa nínú alukur'an suratul kahf suratul maryam àtàwọn fúwárì yìí náà àní àmà bí àárọ̀. tilka ayatul kitabil mubin. ọlọ́run bá ní ìta fẹ́ gbé yìí náà ìtẹ̀ ń gbọ́ yìí náà àní ńlá kan ní látọ̀dọ̀ wọn ọlọ́run. nàìjíríà عليك من نبأ موسى وفرعون بالحق لقوم ọlọ́run náà fẹ́ sọ fún wa ìtàn gbèsè ayé anábì Mùsá àtẹni ńlá kan tó ńlá ńlá kan lákàláyé tó lókìkí nígbà tó náà wà láyé tí ò fẹ́ pé méjì kò fẹ́ sí méjì Fìràwọn lásìkò tiẹ̀ tó ń lo ọlá ọlọ́run fẹ́ sọ fún wa. لقوم يؤمنون وقال ثم لهم قالوا هدوء في السبيلين أصدقون لإيمان وعلا إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا ترتيب والله وبرك لقي إن فرعون علا في الأرض وني داداج فرعون ẹni tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Àláàfin àrùn. Ó máa ti yàn ga lórí ilẹ̀ o. Wọ́n jẹ́ àláàfin àrùn. Ó ṣe mọ́tòmọ́tò lórí ilẹ̀. Iná fi àrùn àláàfin àrùn. Fìdáhùn lórí ilẹ̀ o. Ó rírà rẹ̀. Ó gbéra rẹ̀ lẹ́sìn ayá. Kò sí tí ó ṣàìfẹ́ra rẹ̀ tán kọ́ra wọ́n ti ilé sọ́lá yìí kan aná ọ̀pọ̀ wọ́n ti ilé sọ́lá yìí kan fún àwọn ọmọ mi sọ̀rọ̀ lọ́dún náà yìí fi èmi náà lọ́wọ́ ọba ayé tó ga jù lọ. ẹ wo àyà àyà níní kò sí yàn kan tó máa rìn nílànà ṣẹ̀tọ́ni tí ò ní láyà tó ní ọjọ́ kí ní àná ti ṣe sọ́ni náà kọjá ayé rẹ̀ tí ó tẹ̀ láṣẹ ọlọ́run tọ́lọ́wọ́n bá tún fún láì àǹfààní opportunity àti tún ṣàlàyé ọ̀rọ̀ kí ló ṣiṣẹ́ tó fi jọ́sùn fún ti tó fi tẹríba fún adáhùn tí mo jáde mo ní ẹ̀tẹ́ríba fún. wọ́n dẹ̀ tún ní àyà ó tún ní àyà kọ́nà ń dáa jùlọ ẹni tó ní kò ń bá òfin ìṣẹ́bí ìṣojú mi ló ti dáa. ọlọ́kọ̀tà ní ìmẹ̀ náà. ọlọ́ ń dáa jùlọ ó ní torí pé inú náà ni wọ́n lọ́wọ́ ti dá o. ọ̀hàlàkọ̀tà ó mi ilé ìtura wá dára sára yẹ̀pẹ̀ rọ̀ pọ̀lá sàn yóò wá ní máa wá tẹ̀rí bá fún un tó ń dẹ̀ mọ̀ rẹ̀ ẹ̀rá yà nílé. ẹ wá rí gbogbo ẹ̀sán náà bá rìn nílànà ìṣù lónìí ọmọ anáyà púpọ̀. ìnáfíà ẹ̀rọ ìnà ẹ̀yà bí i Fìránù náà ṣe ó ṣe yàn ga lórí ilẹ̀. Wàjẹ̀ ilẹ̀ ẹ̀hẹ́lẹ̀ náà ṣe yà á. Ó wá mú gbogbo àwọn èèyàn, gbogbo àwọn tí wọ́n jẹ́ bá ní Israel, tí wọ́n jẹ́ àwọn ìran Ànábì Mùsá alayhi salatu wa salam, gbogbo wọn pátá ó wá pín wọn yẹlẹyẹlẹ. Ó dàárín wọn rú, ó fọ́ wọn ká kí ni tó wá ń ṣe fún wọn. Yẹ̀sán fẹ́rẹ̀ fún منهم يذبح أبناءهم ويستحيي نساءهم Ntí Fìránù ṣe ń bà náà ni pé yẹ́sẹ̀dì àkùtọ̀ ìbá, ó máa wà kan nínú wọn, wọn, ó wá mú àwọn ọmọ wọn ọkùnrin gbogbo ọmọ tí wọ́n bá ti fi tó bá jọkùnrin ó wá bẹ̀rẹ̀ pé pa wọn. pẹ̀lú àṣẹ ni wọn àṣẹ ẹ lọ́ máa pa wọn fún mi ẹ lọ́ máa pa wọn fún mi. a sọ fún wa lánàá pé kí ló fi ẹ lọ́ máa pa wọn tó dẹ̀ wá fa tó jẹ́ pọ́ ọmọkùnrin ni wọ́n ń pa. lásìkò ìgbà tó yẹ pé wọ́n bá lù ọmọkùnrin lásìkò ìgbà náà. tó dẹ̀ wà náà tó wà nílẹ̀ ń náà láyé dídò ní kàkàkiri àgbáyé tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sábà válù ọmọ ọkùnrin jọmọ obìnrin lọ afẹni tó bá pààyà ọlọ́run ní òní sí yàtọ̀ láàrin wọn. wa wa wa òun náà ní ká máa pàtàkì ọmọ ọkùnrin jọmọ obìnrin lọ. ṣùgbọ́n tó bá èèyàn gbọ́dọ̀ máa pàtàkì gbogbo ọmọ ó máa sílẹ̀ ń kọ́lọ̀ ṣe ọmọ lọ́mọ rẹ̀ ìjọkùnrin ni ìjọbìnrin ṣùgbọ́n ta bá fọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ̀ kódà tó fi kàyàwó lé ẹ̀rí pé tó náà máa jẹ̀ náà ni pé jẹ́ kémi náà bọ́kùnrin jẹ́ ń bọ́kùnrin nínú ilé ọkọ mi yìí àrólé lọ́kùnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bó ṣe wà náà ní lánàá lásìkò gbà tí wọ́n máa pàtàkì ọmọkùnrin nítorí kíni nítorí àwọn àǹfààní ńláńlá tí wọ́n ń ro látọ̀dọ̀ ọmọkùnrin bí kí wọ́n kó wọn ṣiṣẹ́ oko bí wọ́n kí wọ́n kó wọn dá ẹran jẹ bí kí wọ́n kó wọn jagun tí ẹ kó gbogbo àwọn iṣẹ́ ńláńlá yìí obìnrin ò lè láǹfààní àti rí wọn ṣe bí kí wọ́n fi wọ́n síwájú torí ni fìlànà wá ṣàyà gbangba tó ní ìtòrí fóun ti kẹ́fì òfin gbọ́ tó dẹ̀ ń bọ̀ wá gba àkókò mi sọ̀rọ̀ tó ń ti ń darí tó bọ́ wá kún àbẹ́ kí wọ́n bẹ̀ wá sí. ó wá ní kàkà kí ilẹ̀ kú ilẹ̀ ayé àṣà ni ẹ máa fa gbogbo ọmọkùnrin kan bá ti bí nínú. ọ̀yẹ́ sọ̀rọ̀ yìí sáà ṣùgbọ́n ọmọ tí wọ́n bá bí tóun bá jóde ní ẹbí lẹ̀. nínú òkà ẹ̀mí náà lè mú fòṣe bí. ọlọ́run bá ní oṣù fìrà ọ̀run sí i àtúnwọ̀n àtàwọn tí wọ́n jọ pàṣẹ ẹbí tí wọ́n ṣe yìí. Ah! inú àwọn ẹni bí ni ọ̀hún. Ògbólógbò ẹni ẹni ni Fìránù fi lẹ jẹ́ ní ọ̀hún. Ọlọ́run ọba tó dá ayé àtọ̀run tó dá gbogbo wa, ó dì í ju Fìránù fún wa wípé ìnáwó káàlà mílẹ̀. Wọ́n ní lára àwọn òkú lẹ jẹ́ ní. Bàbájẹ́ bàbájẹ́ lọ. Lọ́yà yìí Fìránù torí ẹni tó lè wò tuntun tó dẹ̀ ní kí wọ́n máa pa ẹ̀yàn. bẹ́ẹ̀ mi náà ṣeré láyé lónìí rẹ̀ o torú fẹ́ dépò torú fẹ́ lówó báwọn ẹlòmíín náà ṣeré rẹ̀ o gbogbo àwọn òròyìn tá ń gbọ́ ìlú ń jà wá lẹ́nu ẹ̀ àwọn náà ní aṣíwájú o aṣíwájú wọn náà là ń sọ̀tún ẹ̀fọ́ wa gbọ́ yìí kílẹ̀ yìí wá kílẹ̀ láyé tẹ̀ẹ̀fẹ́ ń pààyàn tẹ́ẹ̀rí mọ́lẹ̀

wọn nígbà ọ́nà àwọn tí múlẹ̀ pẹ̀lú rẹ̀ subhanallahi alazim. innahu kana minal mufsidin. ẹni tó ní ẹlọ pààyàn àtẹ̀yìn náà tẹ̀yìn náà lọ pa tẹ̀yìn tẹ̀ lọ pa náà fẹ́ sáyé ni tẹ́ni tó sanwó ẹ̀ àti lọ́la máa tẹ̀lé ìbájá ti fẹ́ ẹni tí ń gba ní ipa tí ó ṣe sùúrù ni kó mọ̀ kó páyà ọlọ́run yìí bá mọ̀ pé ẹni tó ń lọ máa kúnjọ kan ẹni tó lọ pa ìfẹ́ kan náà tẹ́lẹ̀ ìwọ́n kan pa súnà orí ikú pé wọ́n pààyàn ìwọ́n kan pa súnà orí ikú pé wọ́n náà sanwó ẹ̀ ní ẹ̀yà. خطيئا إنه من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض إليه جار الله رب ونريد أن نمن إليه تنصمت في الله سبحانه وتعالى كي شبالا بوتيو

torí pé kí ni ọlọ́run bá ní máa ń tèjà olóhun tó ọkọ̀. wọ́n lórí ìdù ànàmọ́nà ìlàlọ́dí fi ń jẹ́ ọlọ́run bá lórí wa lára ẹ̀ náà ní tó gbogbo bàjẹ́ tí yàn ṣe ń kọ̀rọ̀ ẹni tó ń ṣe bàjẹ́ fún tẹ́ni ọba ní ti gbẹ̀san àbá ti gbèjà ara rẹ̀ ọlọ́run bá ti tó ní olùgbèjà torí ẹ̀wọ́ má jà ń pàtà má dààmú má torí ẹnìkan bẹ̀rẹ̀ sí tójú bọ́lé kó tún wá fún ó tún yẹ kó fi jẹun ó tún yẹ kó fi kọ́ bùkátà kó tún wá lọ dàánù fáwọn èèyàn kan kó wá ní mo fẹ́ kọ́ ìyá yìí ni mo fẹ́ kọ́wọ́ sí yìí ni kó tún wá lọ ṣẹ́ bọ̀ ìwọ fún alọ́lọ́run lọ́wọ́ gbogbo ẹni tó ń ṣe kàfún ẹ̀ kọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ rẹ lẹ́yìn láìda tó ń pílánì kan burúkú nípa rẹ ìwọ fìdá fọ́lọ́run ọba jà kí wọ́n wá ṣe kí ni kí wọ́n fọwọ́ lẹ́ran ẹgbọ́n tọ́lọ̀wọ́n bá sọ àwọn tí fìrà ọ̀nà jẹ́ ń yà yìí àwọn tí fìrà ọ̀nà ń pa yìí kò sẹ́ni kankan nínú gbogbo àwọn ìdílé tí wọ́n ní kápá tí wọ́n nágbára àti kójú fìrà ọ̀nà tánà fi tó tó ṣe bẹ́ẹ̀ táló tó pé náà wójú ẹkùn rẹ̀ ohun tó bá ṣe ń gbà náà lẹ́yìn ọlọ́run lọ́gbọ̀n tó tó tó mú Allahu akbar kì í ṣe ilé kan ni wọ́n ti pààyàn ilé ìwọlẹ̀ yìí gbọ́ fún wọ́n jáde wọ́n protest gbogbo òtàn ilé ní gbọ̀ wọn tún bẹ́ẹ̀ wọ́n tún protest nínú ilé náà gbogbo wọn náà parun ṣùgbọ́n lọ́wọ́n bá ti wò. ọ̀nùrìndò anamúnà alárọ̀bìnà sódìrìbù bìláàmù. ó náà wọ lọ́run àwọn afẹ́ rún wọn lágbára ni afẹ́ ṣèkẹ́ afẹ́ làwọn afẹ́ àwọn ẹni tí fèrè ánú ẹ máa lọ pa wọ́n lọ́mọ àwọn tí ò fẹ́ kí wọ́n jẹ́ nǹkan fẹ́ sọ wọ́n jẹ́ nǹkan lórí ilẹ̀ ونجعلهم أئمة ونجعلهم الوارثين orí ilẹ̀ ayé ilẹ̀ tí fèrè ò fẹ́ kí wọ́n tukọ̀ yìí àkóso ìjọba tí ò fẹ́ kó lọ́wọ́ yìí afẹ́ gbà kú lọ́wọ́ ẹ̀ kó túbọ̀ ìwọ̀n pé tọ́lọ̀ tó bá fẹ́ wọ́yàn lẹ̀ tí fẹ́ gbọ́lá lọ́wọ́ rẹ̀ nínú ibi tó ti ń bẹ̀rẹ̀ pẹ̀lú ríyàn bẹ́ẹ̀ ní kó bẹ̀rẹ̀ sí ṣíṣe ó lè bẹ̀rẹ̀ sí sí ọ̀rọ̀ sọ ó lè bẹ̀rẹ̀ sí ṣíwàhù ó lè bẹ̀rẹ̀ ṣìnà ó lè bẹ̀rẹ̀ ọtí mímú ó lè bẹ̀rẹ̀ sí lọ́gbàlẹ̀ ah, aládúró bó ṣe tó ìládúró tọ́lọ́ ń ṣe fún ẹ̀yìn á ní ẹ̀fọ́ lẹ̀ òun fẹ́ jẹ́ ọgbọ́n ṣe tó hàn wá ni àwájú tẹ̀. Fìdáwọn náà ọlọ́mọ ọmọ fi hàn gbogbo ayé. Torí pé bákan jẹ́ pé ọlọ́run bá kàn parẹ́ lásán ni. Kí ò ṣe àwọn nǹkan àwọn nǹkan ìmọ̀ tí gbogbo ayé alájú pé ha àwọn ìyá òtún kí ló wá dé lọ́nà òfin jẹ́ kó ṣe nǹkan ìmọ̀ yìí kó wọ́n afọ fẹ́ kọ́yẹ́ pípẹ́ àrin ní iná padà wá dógún ilẹ̀ àwọn ọmọ padà wá ní àwọn ni ní Israel eléèdè tí ò fẹ́ gbúrò wọn àwọn bà ní Israel tí Fir'aun fẹ́ ó ní a padà wá jákójá pé àwọn ọ̀wọ̀ àwọn náà máa padà wá jogun ayé wọ́n á jogun orí ilẹ̀ wọ́n á padà wá jókòó àkóso ìlú mísírọ̀ náà. wọ́n máa ń kí lọ́la wọn fi àrùn bí wọ́n rí àfihàn àrùn àwa ha máa nà wá nínú dáhùn máa bí wọ́n máa kàánú ìhàbàrún. sẹ́rí ta ní bùkátà sí kì í ṣe tó pọ̀. nta ní si sí kìí ṣe tó la nílò nta ńta ní bùkátà ọ̀pọ̀já káṣà gbọ́ ká wa wọláhì tí a bá dúró déédéé pẹ̀lẹ́sìn pẹ̀lú àánú ọlọ́run bó ṣe lè wù káyé lágbára tó kí gbogbo àwọn èèyàn kan rọ́lẹ̀ láyé kí wọ́n wá wípé àwọn ti lọ o àwọn aráyé ti kò kí odò kábára tó já o ẹ padà rí pé rárá sẹ́ a ní kò sẹ́ni tó máa padà wá dominate ayé bí kìí ṣe tó ń ṣe tọ́lọ́run àdéhùn ọlọ́run ọba ní nínú Al-Qur'an kí ọlọ́run ọba sọ fún nínú Al-Qur'an ó ní ká fọkàn balẹ̀ ká dúró déédéé káwa sáàmà ti sùn ọlọ́run báwo láyà ìṣe wá sọ́rọ̀ ọba ní. Innal ladhina qalu ثم استقاموا فتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون eléyìí tọ́lọ́ àwọn bá fi kí wá lọ́kàn balẹ̀. iná lẹ́bí iná kọlu rọ́bùnà lọ́. ìmí iná tó ń bẹ̀rẹ̀ sọ sí lè yìí ká máa wọ eléyìí náà jáde. níbi tọ́lọ́ àwọn bá ti ń sọ yí pé gbogbo ẹni tó jọ́lọ́ gbà kó òdodo ọlọ́run bá ń kún ọlọ́run bá ń fi wá lọ́kàn balẹ̀ ọ̀. wọ́n ní kò sí nǹkan kan eléyìí tó máa padà wá ṣẹlẹ̀ láyé bí kì í ti pé àwa la máa padà wá jó gbogbo orí ilẹ̀ ayé. gbogbo ẹni tó bá ọlọ́run tó ń sin lọ́wọ́ ó ní kò kan tó ń túbọ̀ wá padà wá lu gbogbo ọlá ayé gbogbo ayé gbogbo ayé bí kìí ṣe gbogbo àwọn tí wọ́n bá ń ṣe tòun ọlọ́run tí wọ́n àti wọ́n bá gbọ́ nílé nǹkan mí ìtura lọ́wọ́ ẹjọ́ máa lọ́kọ́ máa kó kalẹ̀ jọ kí ni yìí ní tó fi ń pàkíyèsí wa nígbà tó fẹ́ parí àyà yìí ní tó sọ ń bẹ̀ náà ní pé yóò mi náà nàbí لا يشركون به شيئا وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات أول سلام الله في بيرلوتي وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات وعملوا الصالحات àyà kan ṣe èyí tó ní wà tó tẹ̀lé àti kọ́kàn wà lè fi balẹ̀. Òní wà á dàwọ̀ ọ̀hún láti ní àmànù ní kún. Wà á yọ báyà. Ó ní wọn ọlọ́run bá ṣàdéhùn ní wọn ọlọ́run bá pọ́ wà. Báwọn fáwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ nínú yín ní àwẹ̀ tí wọ́n dẹ̀ ń ṣe tí mi ọlọ́wọ́ bá ní kí wọ́n ṣe lórí. ẹ wá gbàdé òtọ́ lọ́wọ́ fẹ́ ṣe.

torí kọ́kọ́ wọn balẹ̀ sí ẹ̀ ẹ fi gbogbo nǹkan yìí lẹ̀ tọ́lọ́wọ́n bá ní tẹni tó ṣe tọ́lọ́wọ́n bá ẹ má kàn jù. láyà ní sànkà ńpa yà ní sọ́lá sọ̀tàrà ọlọ́run gẹ́gẹ́ bá a ṣe ṣe fáwọn tí wọ́n ṣíwájú o. Táwọn kan náà rò pé àwọn ti rọ́lẹ̀, àwọn ti rọwọ́ mú, àwọn ti kó gbogbo nǹkan tán gbogbo ipò. Ọlọ́run ni a ti ń bọ̀ wá sí bẹ́ẹ̀ fẹ́. Ọ̀làyún bá kan náà wọ́n ọlọ́run. Òun bọ̀ wá gbà yín láàyè. Wọ́n láyé máa kì náà láhùn mú dínà ẹ̀sìn wọn ọlọ́run ọba tẹ̀ ń sìn òun bọ̀ wá fàyè gbà dáadáa. Wọ́n láyé bá ẹ̀rẹ̀ wọ́n láti tó sáwà yìí.

a request fún tafẹ́ tó wà nínú ẹ̀sìn wa tààdẹ̀ ní freedom of religion àṣewádé gbogbo àwọn afẹ́gbẹ̀tọ́ táwọn ikú mi wá jìdí pé rárá ẹ̀gbọ̀rọ̀ fún wọn ẹ̀yìn náà ṣe bèèrè tọ́ sí ṣẹ́rí wàhálà ṣẹ́rí ìbínú ṣẹ́rí ìkórira ó wà bẹ́ẹ̀ lánàá kò yẹ tẹ bẹ̀rẹ̀ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lónìí kò ní parí ó tún máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà lọ́la ọlọ́run bá yọ́ ní ṣe ṣe ní Islam òun bọ̀ wá fà ìgbà yí bẹ̀ dáadáa. Adéwọ̀n ẹlẹ́kẹta rèé. Ẹ̀ẹ́dẹ̀ rí pé nígbà tó lọ́wọ́ ń sọ àdéhùn tàkọ́kọ́. Ó ní kò ń ṣe ti fáwọn tí wọ́n ṣíwájú. Bẹ́ẹ̀ náà lòun àdéhùn ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ̀ wọn bá ṣe ń bì kí là kọ́kọ́ wàlá yóò bá ti lánàá hún làyà sàkálẹ̀ fánà ni kó wọn padà wá wá rólé òun á fi wá rólé lórí ilẹ̀ wàlá yóò bá ti lánàá làwọn fílà hún làyà sàkálẹ̀ làwọn. òun á dẹ̀ jẹ́ káyé pẹ̀ sí wàhálì ṣe àárín àárín gbogbo ìpáyà ìbẹ̀rù sẹ́lẹ̀ ní bá rí iṣẹ́ ìjọba lónìí tó ń wọ jùlọ báà ìpáyà ìbẹ̀rù wàhálà lẹ́nu iṣẹ́ wọ́n tọ̀ mẹ́sì láìpẹ́ lé wípé ádàwà lọ ṣe tóbi kérékéré kí ló dé táwọn ọmọ mi jẹ́ ń wà ní sàmbẹ̀ tí wọ́n ṣe gbogbo àyálẹ̀ tí wọ́n ṣe gbogbo tó yẹ kí wọ́n bò lẹ̀ tẹ́lẹ̀ ní ìrìsà burú tọmọ bá gẹ́ tó bá gẹ́ nàìjíríṣàn lónìí tó bá wọ ẹni ẹ̀ṣùṣàn lórílẹ̀ yìí ní tójú máa rí tó bá lóun fẹ́ lò ní kọ́ọ̀bà kó fẹ́ lò ní ìgbàbò tó balẹ̀ wọ́n á hàn lé mọ̀ ẹ̀rù fún ẹ̀rù fún kírímínà rí ọmọ mi jẹ́ ní òhun ní àwọn ọgbà tẹ́lẹ̀ sábà ọlọ́run ẹ̀ ṣe sùúrù ẹ má kánjú àsìkò ń bọ̀ ó ń bọ̀ wá gbà yín láàyè. wàhálà yóò bá dílà nà wọ́n ní bàtí ọ̀hún fún ìgbà fún náà. àdéhùn ẹlẹ́ẹ̀kẹta àdéhùn ẹlẹ́ẹ̀kẹta olóhun bọ̀ wá padà wá bú alákànbalẹ̀. lẹ́yìn gbogbo ìpayà ìkáyà sókè ìmátò wà sí ṣe ìmátò ọ̀rọ̀ sọ ìmátò kàkà sí pé ọmọ tó kó wa ọmọ tó ṣe báwo tó ti ń ṣẹlẹ̀ ní pẹ́tipẹ́ kọ́dà láwọn àgbà kan táwọn bàbá wa kọ́ bá ń ṣe wá sí àwọn kádẹ̀ yọ̀bí lólu wọn bẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ fún àwọn ọ̀nà bí ọlọ́run wọ́n ṣe bẹ́ẹ̀ fún àlùmí náà tí wọ́n ti lẹ́yìn ọ̀hún wọ́n ṣe bẹ́ẹ̀ fáwọn àfọ́ àwọn ẹ̀sìn kan tí wọ́n ti lọ wọ́n tì wọ́n mọ́lé láì máa yìí gbà. wàhálà yóò bá dìlà náà. ẹ lọ gbọ́ ìtàn ogun ọ̀pọ̀lọpọ̀ mi tí ó ṣẹ̀wọ̀n nínú wọn kéré. ọ̀gbìn ìmọ̀ràn náà. ṣé kò tún tẹ̀lé ìyá rahimahullah ta'ala. wọ́n wọn ọ̀fẹ́ ní kẹ́ni wọn ta sẹ́sì kan kọjá fáwọn ti dá wa tí wọ́n dẹ̀ ń ṣàlàyé òdodo. àìmọye àìmọye bẹ́ẹ̀ nínú fún àfẹ́sì ní tí wọ́n ṣe mú ọ rí. ọlọ́run ní gbogbo ìpayà ìkáyà sókè yìí. ọlọ́run padà bọ̀ wá sí lọ́kùnrin. ọlọ́run ti bẹ́ẹ̀ náà fún ọ anábì musa àti gbogbo àwọn rẹ̀ gbogbo sọ̀rọ̀ yìí wọ́n tó ń gbà náà kí wọ́n rìn kí wọ́n yọ láàrin ìlú ṣùgbọ́n kí lọ́lọ́run padà ṣe fún wọn ó padà wọn àwọn náà wá rìn tó ń rìn. wọ́n bá pàdé nǹkan kalẹ̀ wa ó ṣàdéhùn mẹ́ta fún wa òun náà wá gbé àwọn nǹkan náà kalẹ̀ tó ń jẹ́ májẹ̀mú tó ìlẹ́tọ̀ táwọn tó wọn lọ́wọ́ bá sọ yìí kí làkọ́kọ́ yáàbùdó náà yáàbùdó náà ní àkọ́kọ́ nù májẹ̀mú tàbí máa lẹ́tọ̀ sí nǹkan náà oníká máa sí lọ́wọ́ onítàwà ti ń sìn wọn ọlọ́run láyé ṣe kú àdéhùn mẹ́tẹ̀ẹ̀ta yìí àdéhùn mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ṣe náà ti pè fún wa ẹjá fọkàn balẹ̀ ẹjá máa rí títí

ẹni tí wọ́n ṣàbòsí fún kẹ̀lẹ̀ tí bá ń bí ọlọ́run ọlọ́run tó máa fi wálẹ̀ ṣùgbọ́n kan máa ń pẹ́ lójú èèyàn ni kì í nìkan ló ń pẹ́ lójú ẹ̀ ó pẹ́ lójú àwọn ẹni tàná náà tí wọ́n fi sọ fún àwọn ibi mọ́ta nasrullah. Ala inna nasrullahi wọ́n náà ti ọlọ́run ó kọ́ fún wa pé ọlọ́run máa ràn wá sí ah, ní ìnira ìfẹ́ ń pọ̀ mọ́ta lásòrò wọ̀ ìgbà wo ni àrùn tí ọlọ́run fẹ́ dé à ń retí rẹ kí lọ́lọ́run bá sọ fún wa. ọlọ́ni alábẹ̀ sọ fún wa pé ah, ah, àrùn tí ọlọ́run bá súnmọ́ ojú nǹkan yìí àwọn tèbèrè tànánà ń gbọ́ta ànábẹ́ ọlọ́run sọ fún ọpọlọ́run á fìyà jẹ kèbèrè

torí pa àwọn náà ń bọ̀ pa àná gbọ́ lọ́wọ́ bá ń sọ wípé ìyá ń bọ̀ wá jẹ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ìṣẹ́ ọlọ́run tẹ́ ń fara ní àwọn èèyàn tẹ́ ń parọ́ pa àwọn èèyàn ìyá ń bọ̀ lọ́dọ̀ yìí ẹ̀sìn ń bọ̀ ojú ẹ̀sìn ti ṣù ojú ẹ̀sìn ti ṣù àwọn náà tún wá ń béèrè pé ń jọ́ ògan ni òṣojú òṣojú òṣojú òṣojú wọ́n tún sọ fún àwọn ọlọ́bẹ̀lẹ́kùn mọ́ta àdáàlùwà. ìkùntùn sọ́ọ́dìkì. àdéhùn tó ń sọ yìí náà sí àníjàwọ̀ gan-an ni tó bá tó sọ lẹ́bàá ń sọ fún wa. Allahu akbar. sórí báyìí ẹwà nábì Musa alayhi salatu wa salam. ẹwọ Fir'aun ẹwọ ó dẹ̀ kó bẹ̀rẹ̀ sí pa wọn ní tìtorí ẹ̀yẹ kan ṣoṣo ṣùgbọ́n náà wọn bá fi jọ kan rẹ̀ hàn kò jẹ́ kó mọ ìyá tó fẹ́ bí ọmọ náà kò dẹ̀ kí wọ́n kó mọ ìwé tí wọ́n ti fẹ́ ṣe. wàlú máa ń ti nálà mọ́ fi àwọn mi wá lórí àfẹ́rọ̀ àwọn àwọn àmà àwọn àdúró dàmú máa mi hàn máa tànú yá àbàrú. ọlọ́run fẹ́ fàyè gba àwọn bàánì ìsọ̀rọ̀ ẹ̀ nílùú mísírọ̀ wọ́n ni wọ́n wá rí lẹ́nu tí wọ́n rí ọlálù tí wọ́n rí ẹ̀sùn wọn ṣe kí fi musa dẹ̀ rí ṣe rẹ̀ jẹ́ òun dẹ̀ fẹ́ ẹ̀ ó sì fi ránù sáyé kú nírọ̀ ní ẹni yìí àtòun àti wàzírù ni amánà Hámánà yà ti Fìràún wọ́jọ́ ń ṣiṣẹ́ pọ̀ ní. Wàjínú dáhùn máa. Ọ ní àwọn ọmọ ogun, àwọn tí wọ́n ń fi gbélé lọ́wọ́ bọ́pọ̀lọpọ̀ alágbára ọ̀tọ́lọ́ ọlọ́lá ayé òtò ní iná bọ́pọ̀lọpọ̀ wọn ti ní ìníyàn wọn tẹ́ẹ̀nà bá fi mú sílẹ̀ ẹ máa gbọ́ ò tó fàtọ́ ní jásí pé àwọn èèyàn máa ń páyà láti sọ̀rọ̀ torí pé wọ́n mọ̀ fáwọn àdẹ̀wà máa gbà ní dáadáa ṣe ká kọlẹ́kọ̀ọ́ ní àbí ká palẹ̀ rẹ̀ máa sùhánàlá ṣe káwọn lọ ìlú káwọn ìṣà káwọn bá property rẹ̀ jẹ́ àbí káwọn pa instruction tó bá ti fún wọn ni kọ́dà wọn ni wọ́n yá àyàfẹ́ àdé pé tó bá fojú lásán ṣẹ́jú àbí tó bá kí ẹlòmíì ẹni tó mọ́ kí ń bàbá ẹ̀rí mo jẹ́ kí ẹni yẹn wọ́n ti mọ̀ tó mọ́ sí ó ń béèrè fún سبحان الله العظيم من في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون kí ni sọ́lọ̀ ọba fẹ́ ká kọ́ lẹ́kọ̀ọ́ ó fẹ́ ká mọ̀

fìráhùn ṣe bẹ́ẹ̀ ń bà náà tí ìdẹ̀sẹ́ni tó yẹ lọ́wọ́ kò sẹ́ni tó tó yẹ lọ́wọ́ àwọn tò ní yọ ṣe kọ̀rọ̀ ni àwọn tààná yẹ ò yọ ṣe àwọn ṣe gbangba ni wọ́n kàn fọ́ta àwọn ọlọ́bẹ̀ a pa ẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ fún wọn wọn gbogbo àwọn tó wà láyé lè náà sọ́lẹ̀ tí ẹni wá tó fi jẹ́ pé kọ̀rọ̀ láwọn tí ń hùwà bàjẹ́ ẹ̀ tó wá ń fowó ṣe tó dẹ̀ ń sọ wọ́n fáwọn kan ẹ̀yìn ọmọ ní àwọn kan nínú àwọn alágbára ayé tó wà níbi owó tiwa tọ́lọ̀ wọn bá mọ̀ wọ́n táwa mọ̀ nínú àwọn alágbára ayé ètò ní wọn bá fi àwọn ipò ìṣàdánwò fún tó yẹ pé direktọ lẹ́nu iṣẹ́ òrìgbà àwọn àwọn tí wọ́n ń gbowó yìí àwọn ẹ̀yẹ́ sáà máa afe gị gbárù àwọn òtàrin ní ìgbàjọ tó wá ní kí ló wá fẹ́ lẹ́sẹ̀ nìkan léṣe èbí tí ló bá tó bá tó bá tó mọ̀ tó gbogbo gbogbo ọ̀lẹ̀ ti president gbogbo ọ̀lẹ̀ ti senator àwọn kan náà lọ́ta máa wà ń bẹ̀. àyàn ní bùkátà fún pé kí gbogbo nǹkan rọ̀ṣọ̀ ni ká tàn kárí náà ká ṣí omi kómi wa ká fẹ́ rìn jáde kárí mọ́tò wọ̀ níbi tá lọ ibi tó ọkọ̀ ojú ń ta fẹ́ jẹ́ láàrin ìlú kárí rà àbójú ó di pín káwọn ọlọ́ni lọ́wọ́ gbà ìyàmọ́lé káàkiri ìní sára ló ní ìná ni ìdí tí gbogbo ilé bá rọrùn tó bá rọgbọ kí ló wá dín kẹ́nìkan wọn náà na àbíkó náà débẹ̀ torí tí wọ́n débẹ̀ ní kó kò tó tó ṣẹlẹ̀ wọn tí wọ́n bá tẹ̀sí débẹ̀ ìwọ́n ní títì àti ẹ̀ tó fa náà nìyẹn torí sọ wà tuntun sẹ́rí wà ní àwọn tí wọ́n ń darí wa tí wọ́n fi ń darí wa kí nípò tí ọmọ àti jábọ̀ bọ́lọ̀ gbogbo àwọn tó ń darí rẹ̀. ìṣìbàrò àǹtà nínà dúnìá aláàbàrẹ̀. ara ẹni rẹ̀ sànà máa fi kìlọ̀ rẹ̀ ni wọ́n ní sọ́ra rẹ̀ o. wàhálà ń bí àkàbà dálé máa ti máa bẹ̀ ìrúzọ. ìṣìbàrò àǹtà nínà dúnìá aláàbàrẹ̀ kìlọ́ọ̀lẹ̀ fáwọn èèyàn ní pé ṣọ́ra nípa ayé. ìṣẹ́ àrùnmẹ́ná tó ní á. má sáré bó bá ọ fábọ̀ bá ọ bú lẹ́sẹ̀ ń fáyé. ìṣàrùn àrùnmẹ́ná tó ní á. aláàbàdàrí. má lè torí kẹ́mi náà lè débi á. ń ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà láwọn ipò òṣèlú ó wọlé kan ó lẹ́nu ó sì tọ́lá ní ó sì tọ́lá ní kò sì jẹ́ lébi kankan ó dẹ̀ ti ń mọ́ 2023 2023 Ìṣirà wa kò tí ò jẹ́ kúná o. Ìṣirà wa áńdà ṣọ́ra nípa ayé wà tí ẹ̀mù gidi kan kó máa fura kó máa wó péye lámọ́yé tó kúnjú òní kò máa sáré lápájá tó kúnjú òní mo máa jùlọ. ìfipáwọ̀ àjàdínà dúnìá aláàbàrẹ̀. làkàṣì tuntun wà ń gbòlẹ̀ ààrẹ láti ọdún mẹ́ta sẹ́yìn. Ah, ó mà lówó jù mí lọ. Ìṣèbárò àǹtà lànà dúnìyà aláhàbẹ̀rẹ̀ wà láwùjọ àǹtà bàjẹ́ mọ́ ti máa bẹ̀ rúbọ. Ọ̀rọ̀ yìí ni kò wá lọ mọ̀ pé ẹnìkà bá àdàrí mọ́ òkú. Ti máa bẹ̀ rúbọ. Mo tó kọ́kọ́ kìràkìtà fún kò jàǹjà máa ṣeré máa ṣe yẹn. Mo dẹ̀ ṣe mo ti ṣe náà nìyẹn. Wà láwùjọ àǹtà bàjẹ́ mọ́ ti máa bẹ̀ rúbọ.

gbogbo ẹni wọ́n ti tẹ́ ẹ̀kọ́ kalẹ̀ sí ìlú gbogbo àwọn ìṣesí tó ti wá hàn ṣe láyé àwọn kọ̀rọ̀ tó ti ṣe láti lọ dẹ̀ darí àwọn dẹ̀ darí bí ìlú kan bí orílẹ̀ kan bí kan bí àdúgbò kan àwọn àtẹ̀ máa dì táì ara fẹ́ ní àwọn èèyàn ní ara fẹ́ tì wọ́n ní kò sí tó kàn wọ́n ètò tàbí àwọn àwọn asẹ́ẹ̀tì gbogbo ètò kalẹ̀ bá a fẹ́ ṣe rí bá a fẹ́ ṣe rí lágbájá ìfẹ́ tí wa lọ́wọ́ nǹkan àwọn àti fún rẹ̀ má wọlé. wà á là ń bẹ àná Ìránù ṣe tó ti bẹ́ẹ̀ lọ. Mo tún sọ ní alẹ́ yìí pamọ́ ní kìí ṣàṣe pé o. Màmá kọ́lá mọ̀ta bá òru sùn. Ẹlòmíì náà sí ń kó aṣẹ kò sí ń kó agbára lónìí. Ṣùgbọ́n tó náà bá jílẹ̀ tó wà lọ́kàn rẹ̀ nígbà tí lágbájá ni wọ́n rí tí wọ́n bí kún òdún smart. Wàhálà ọ̀la kálẹ̀ ní ẹnìkan sọ́njọ́ ní ó ní pẹ́sẹ̀ntì gan ṣe dúró tuntun jù kálòun ní lágbájá tó sọ̀rọ̀ sí yẹn ó yẹ kó ti ní kí wọ́n lọ padà nù. wàhálà ọ̀gbẹ̀ anáta. tẹ̀sí ń gbọ́ tó bá tó lòun jẹ́ pẹ́sẹ̀ntì tó máa ṣe nìyẹn. màmá tó ń tẹ̀sí ní àmàlẹ́. wọ́n ní gbogbo tó kójọ tó dàmú kójọ láyé iná àwọn kan náà máa jọgbọ́n rẹ̀ àbí gbogbo àyà ńlá ńlá jẹ́ kàjìn kàjìn rìn jìnrìn tẹ́ náà ń gbórúkọ wọn láyé tí wọ́n ni wọ́n kó dání ni. ó fi fani àlẹ́ ìta wà máa wá fún onípákọ̀ ọ̀rọ̀ wọn tí wọ́n kójọ láyé náà àìmọye rẹ̀ ló máa jẹ́ pẹ́tẹ́ ní ẹlẹ́ nígbà tí wọ́n bá Dubai property ní property ní US property ní India kákàkiri pé wàhálà tó wà ń lu rẹ̀ a ń bèèrè kan máa lọ náà tó sì tó tún wà ní àwọn ọ̀lú kan àwọn kan náà wọ́n tún jẹ́ bẹ̀rẹ̀ náà bẹ̀rẹ̀ wàhálà àwọn èdè náà ti kó ti wọ́n jọ ẹwọ̀ kò ní olówó tó ń ṣàkàwọn ojú kòkòrò kọ́rọ̀ jọ ilé tó yìí ó tún ti kọ̀nẹ́ẹ̀tì ọmọ ti parí kọ́ọ̀sì oríṣiríṣi ó tún ti kọ̀nẹ́ẹ̀tì ó tún ti ẹnu iṣẹ́ oríṣiríṣi owó wọlé lọ́tún wọlé kódà kó yẹ kó máa ìtẹ́ ẹjọ́ kó jọ yìí kíyàn fẹ́ máa jẹ owó tí ó lòun ní jẹun jẹ mọ́ ẹ lè jẹ́ tẹ́lẹ̀ fẹ́ kú ọ̀la yìí. pẹ̀lú ẹ̀ náà fi ti ń jà àmọ́ ẹ̀fí ti ń jọ wà nílẹ̀ àwa di ẹ̀ torí pé owó àwọn rí tẹ́lẹ̀ tí wọ́n fi mẹ́ǹtẹ́ni ẹ̀ kò sí má inú ilé àwọn ẹlòmí ní 24/7 ní iná ṣẹ́jú bá jẹ́nẹ́tọ̀ bí a jẹ́nẹ́tọ̀ tẹ̀sílẹ̀ ní fọ́ọ̀tí tó làgbogbo ẹ̀kù fún orí kí ní lọ́rùn lókè gbogbo pàdé iná ìjẹ́ tí ẹ̀bá ìjó pẹ́ ó dàrú máa wọn lọ́wọ́ àtẹ́sí ń jẹ́ kan pé kí ló kí gan lówó ìtẹ̀ ní àwọn ní ìtàwọn kójọ sí ní kálukú iná ni ìṣẹ́ ọ̀rọ̀ bá ní rárá owó tiẹ̀ o náà ní tó náà tó fi ṣàbà nípa àwọn èèyàn tó fi ṣe sọ́lọ̀ láyé ṣórí gbogbo tó ń kójọ tó ń délé mọ́lẹ̀ títàn mọ́lẹ̀ títàn mọ́lẹ̀ yìí anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ tó fídẹ̀ fáwọn èèyàn láyé ṣùgbọ́n wọn ni wàá kàn

àwọn afẹ́ ẹ̀sìn ìta náà bí ń bẹ̀rù àdìgbò tọ́rọ̀ fún ọgbọ́n tó wà nípò agbára torí kí ló fẹ́ ṣe fún ẹ ń tọ́lọ̀ ọmọ bá fún ẹ pẹ́sidẹ́ntì kan ò lè fún ẹ ń tọ́lọ̀ ọmọ bá fún ẹ gọ́vnà kan ò lè fún ẹ ń tọ́lọ̀ ọmọ bá fún ẹ sínétọ̀ kan ò lè fún ẹ ń ọmọ bá fún ẹ jámánù kan lè fún ẹ kí ló wá tó tọ́rọ̀ fún kọ́kàn ẹ balẹ̀ kó máa wá rí fún tọ́lọ̀ يستبع طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضيفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون وأوحينا إلى أم موسى ìtàn bẹ̀rẹ̀ báyìí ọlọ́wọ́n bá ní àwa a fi mọ àyà níbi mọ́ta a sọ fún wa lánàá wípé alùwàhàyè tó wà Ka ṣe wáyé tìnàbó wà kìí ṣe wáyé ilé tọ́lọ́run fún àwọn ànábì ọlọ́run ìlèhámù ni látọ̀dọ̀ ọlọ́run ó fi mọ ẹ̀yà ànábì wọn ta ó sọ fún ọkọ̀ ní ohun tó máa ṣe tírpíngbà tí ànábì wọn ta padà lóyún kò jáde síta ó sápa máa ní tírkù máa kólóyún obìnrin wá lè máa nìfàndà láàrin ìlú kan nílé máa láyà wa ó lè ti já sàn kò sẹ́lẹ̀ yẹn gbogbo ẹni tó bá ti lóyún báyìí ẹwọ wàhálà ẹwọ kò ní láyà sókè oyún fúnra ara rẹ̀ iṣẹ́ ni tọ́mọ tó ti wá lóyún ìbẹ̀rù láti jọ àkọ́kọ́ ìjọ tí wọ́n máa ti mà ìbẹ̀rù láti jọ àkọ́kọ́ ìjọ tí wọ́n máa ti mà ó wájú ìgbà tí wọ́n bá wá bí sáńsáń tó tó wá rí pé obìnrin ni ah, ọpẹ́ o ọpẹ́ o ọpẹ́ o Allahu Akbar kíyàn wá wà nínú káyà sókè kí bí ti gan ti ráì kó tó kó bí ma ọlọ́run látán fún wa rẹpẹtẹ àìmọ́yó bèèrè ní ìtọ́ màá ti máa gbé léyìí lọ lábẹ́ tó bí wọn tí wọ́n gbọ́ ọmọ rẹ̀ tí wọ́n pa ájú rẹ̀ sí ẹ̀mọ́ bá bí amọ́jìlì ṣe rẹ̀ ṣùgbọ́n àtọ́lọ́run fẹ́ ká mọ̀ ní tó ń pa àwọn ọmọ kò jẹ́ ká mọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ṣẹlẹ̀ sáwọn ọjà àwọn bàtà bàbá wọn ọlọ́hàpọ̀ ẹni tó bí pàápàá tí ẹ pé kì ṣe pẹ́ nìkan pa ọmọ ṣe kú lọ́wọ́ ṣe ti jọ dúdú padà lọ ẹwọ́ bí ìyá mi ṣe ń bara jẹ́ kámà tí ìsọ̀ tí wọ́n máa pa ń ṣojú rẹ̀ kọkùnrin ọmọ bí nígbà Musa wá Musa bàbá wa máa ń sílá àdúrà ó ní ọlọ́run má bínú ọmọ yìí wa. Ah, ah, kí n ṣe ń sìn ẹ́ máa fi yọ ẹni tó bá ṣẹlẹ̀ sí kí n ṣe ń sìn ẹ́ fi yọ yan ọlọ́run ọmọ rẹ̀ kú kìtìrí ni máa ń fi irú nǹkan bẹ́ẹ̀ yọ ni wọ́n fi yọ ànágbà Muhammad sọlá sọ̀rọ̀jọ́ tó máa rẹ̀ jáde láyé ọ̀nà ọlọ́run ọmọkùnrin rẹ̀ kan tó fìdí lọ ó ti dàbùtà rù kò ní rẹ̀ nífẹ̀ẹ́ yín lẹ̀ fún

ṣùgbọ́n àtẹ̀bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọdé ti ti gbọ́ ànábi wọn dá ẹyẹ lẹ̀ ọmọ rẹ ọkùnrin kan tó kù náà ti lọ àbùtárù ní báyìí tán ọwọ́ ọ̀kọ̀ṣẹ́lọ̀ wọn bá rẹ̀ rí ọlọ́run ní ìnà àpẹyìnà ọlọ́run ní sáà fún ẹta alẹ́ nípa fún ẹtù tí wọ́n sọ yìí lọ. àbàtà omi ó ń bẹ pẹ̀lú tó dó di bí ti ẹ̀ lálẹ́ ìyá àmà má dá wọn lóhùn sí wọn lẹ̀ ìwọ ṣáà lọ sí irun fọlọ ìrọjọ ọdún ni kó o dẹ̀ tó pa ẹran. iná ṣáàní àdàhùwàlù àbẹ̀tà. ṣọ̀rẹ́ ẹni tó ń sọ tó ń sọ wájú tó ń sọ kiri sọjọ́ ń wíwí kúbi kiri pé ó ti kú kò rẹ̀ ní fẹ̀yìn lẹ́kùn ìhùwàlù àbẹ̀tà. òun ló máa kú tìǹà ẹ wá tí ẹ sọ fún wa ẹ bẹ̀rẹ̀ sí sọ àwọn tí wọ́n ṣẹ́kù nínú àwọn ẹni tàná yẹn òbẹ́ ìbọn ṣàlù ẹ máa sọ gbogbo wọn abúlé gbogbo wọn ẹ máa kà wọ́n. náà gbogbo wọn wà ní ìdìbò náà wọ́n bí rọ̀ sọ́lọ́ ti ẹ̀jí ti bú òun ní egun mẹ́sàn-án nínú alukur'an. gbogbo wọn dà lónìí ọlọ́run kàtàn sí ẹ̀dí títí tí ó tún pè lọ́gbọ̀n máa lè wọn kún lè máa dáadáa àlẹ́kà zẹ́ni àǹká náà dáa máa lè wà bàánà gbogbo wọn náà wátà lónìí ìdílé wọn dà ní maka ìdílé wọn dà ní madina gbogbo wọn ti wọn kú tìrantìran tálẹ́ wá sẹ́kù anábì sẹ́kù sallallahu alaihi wasallam iṣẹ́ tọ́lọ́wọ́n bá gbélé lọ́wọ́ sẹ́kù àti gbogbo ẹni tó bá yẹ ló ń ṣe kò ní tán gbogbo ẹni tó bá dúró títọ́ ọlọ́run kò ní parẹ́ tó nǹkan kan bá lọ rí pa rẹ̀ ò ní tán táwọn tí wọ́n tún lórí pa ibá tún lọ àwọn òmí àtúnbẹ̀rẹ̀ sí lórí pa yàn ní tán ló fọ́ tó jẹ́ pé kí ń ṣe bá mùsùlùmí orílẹ̀-èdè yà táwọn ìlú mi lágbára ọlẹ́ lọ́pọ̀lọpọ̀ wa àwọn olówó wa ọ̀ṣẹ́ tààdé fẹ́ náwó sẹ́sìn wa ṣùgbọ́n torí kó jẹ́sìn ọlọ́run tí ò lè parẹ́ gbogbo àwọn tí wọ́n rówó tí wọ́n lọ́lá tí wọ́n nípò tí wọ́n lágbára tí wọ́n ní kìíní tó ti ṣoríṣiríṣi ìpàdé ní kọ̀rọ̀ lórí wa wọ́n wọ́n parẹ́ sí wọ́n bá ti pàṣí ojú ti jímbò mi ojú jí lọ́tún ẹwùrán iṣẹ́ ọlọ́run ọlọ́wọ́ bá náà ẹni yìí palẹ̀ mọ́tò sọ́tòrò kí náà bẹ́ ṣe ayédèrè olùràwọ̀ ilé àfúwà ayẹyẹ wọ́n fẹ́ àníyàn àwọn ẹni pé lè yóò dúró ihò ní ọ̀rọ̀ ọlọ́ọ̀ ilé àfúwà èyí wọ́n fẹ́ fẹ́ ni wọ́n pa iná ọlọ́run bá tọ́lọ́run bá ní ó máa jò wàlúwàhùn mo ti mọ̀ mo nínú ọ̀rọ̀ ẹwọ̀ràn kíyàn lóun fẹ́ fi ẹnu fẹ́ bọ́ọ̀bù kókó àkàrí ẹ̀rí kalẹ̀ àbí àti fóòlù kí a máa fẹ́ ẹgbẹ́ fẹ́ fẹ́ fáni ó rò pàtó pa ilé pò ó wá ń fẹ́ wàhálà tó máa ṣe àní yóò lè rí àti fẹ́ pa ó wá lòun fẹ́ fẹ́ iná pa tó tàn kárí ayé wọ́n ṣe pa èyàn lè pa mùsùlùmí kò lè pa islam kò ṣe ṣe kọ́dà bí wọ́n bá ṣe ń fi iná ọrún mùsùlùmí tó bẹ́ẹ̀ islam máa fẹ́ẹ̀dì sí àṣírí tó tún wà ń bẹ̀rẹ̀ yẹn kéèyàn bá ṣe ń fúnlẹ̀ mọ́ mùsùlùmí tó bẹ́ẹ̀ islam máa kẹnu kẹnu Allahu akbar kabiyo ẹlọ́wọ́ báwọn olóyìnbó ẹlọ́wọ́ báwọn yẹn ṣe ń gbà islam kẹtíkẹtí láwọn olóyìnbó lọ́wọ́ kí ló fà á

ọ̀tá ẹ̀ olóòdẹ̀ rojú ẹ̀ńdẹ̀ o ìwọ wá kọjá lọ ìyẹn wá dájú tẹ́ni tí wọ́n sọ rí tẹ́ni tí wọ́n sọ rí ìyẹn tí máa ní káwọn èèyàn má ti tẹ̀wọ́n kọ́ má sọ ó jẹ́ nǹkan láyé nìyẹn tí wọ́n bá ti jẹ́ nǹkan láyé gbọ́ngàn ni kí wọ́n ti tẹ̀nu ẹ̀ kí wọ́n ṣọ̀tá ẹ̀ wọ́n sọ̀rọ̀ ẹ̀. olóòdì ní àmàdì mahkood jákáyà tá ń kalẹ̀ anábì Mùsá ńgbà tó lóyún rẹ̀ asọ́pẹ́ ti payà ti bẹ̀rù kò tó gbóyún hàn síta kò jẹ́ kí wọ́n fura pé nìkan lóyún nínú ilé yẹn ó wá farapamọ́ ṣùgbọ́n gbà tó wá bí ọmọ yìí tán ó wá kú àti fẹ́ tọ̀ ọ́ báwo ni mo ti fẹ́ ṣe ọmọ òkókó ọmọ òkókó kò sí sí ẹgbẹ́ tó kù á sunkún jáde n máa bí sọ fóun fẹ́ nǹkan àbú wọn wà òkè bí wọ́n ṣe tẹ̀wọ̀n yóò tẹ̀wọ̀n lọ́rùn àbú ń kùn àbẹ́bẹ́ ń pa àwọn kókó tọmọ kókó fi ń sẹ́ǹdì mẹ́sẹ̀lì sí ìyá rẹ̀ ìgbé ni tó bá rẹ̀ ìgbé ni tẹ́lẹ̀ bá ń pa ìgbé ni tórun bá ń kùn ìgbé ni tó bá sùn tí ò wà tí ò fi kọ̀m̀pọ̀tébù ìgbé ni tẹ́ka bá jáde ẹ̀fọn jẹ ìgbé ni gbogbo nǹkan tó yà mọ̀ kókó fi ń sẹ́ni mẹ́sẹ̀jì náà ní pé torí ẹ̀sọ́ mọ̀ kókó bá wà nínú ilé kan tí yẹn bá sun ilé yẹn kílẹ̀ tó mọ́ èèyàn gbọ́dọ̀ mọ̀ kó mọ̀ kókó kan wà nílé á tún kílẹ̀ tó mọ́ ni kí n ṣe tó ṣe bò yíwá jẹ́ bẹ̀rù fún yàrá mi Musa alayhi salatu wa salam agbógbà tó wà nínú kò sẹ́ni tó lè fura pé nǹkan dún bẹ́ẹ̀ tèmi ni mò ń fìlè fún ìjà pa ó ti wá dá yí báyìí la ti fẹ́ sọ táwọn ará àdúgbò onílé kejì ò ní mọ̀ bá sọ. وأوحينا إلى أم موسى أن أرضعيه ọlọ́run wa ránṣẹ́ sí ìyá ànábì Musa ó fi mọ́ pa àṣìṣọ́ yìí pé kì í ṣe wáhàyè ti àwọn ànábò wà táwọn ànábì ọlọ́run. ọlọ́run wá fi hàn òfin ní ìmọ̀látọ̀dọ̀ rẹ̀ sáàmà sí ìlẹ̀há min Allah subhanahu wa ta'ala ọlọ́run wá kọ bó ṣe fẹ́ tọ́ ọmọ ìbò ṣe fẹ́ fún lọ́mọ nírọ̀rùn báwo ni ọlọ́run ṣe ní Musa kíyà Musa fún ó gbé فإذا خفت عليه فألقيه في اليمن ولا تخافي ولا تحزني ọlọ́run sẹ́rù bá ń pa ẹ̀ pé báwo ló ti fẹ́ ṣe tí wàá ṣe àwọn olùmọ́ ní àlàyé tọ́lọ́wọ́n bá ń sọ yí pé kó gbé sínú omi wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní wípé tó bá ti fún lọ́mú tán ẹ̀kàn kó kan wá sínú rẹ̀ ìyá anábì musa wá so okùn má gbó ó wá rọra gbé sórí omi ó wá di okùn mú tó bá tún di kọ́mọ ẹni tó ti bùkátà tún jẹun a tún rọra pa ọkùnrin sọ́dọ̀ a tún fún a tún rìlíìsì ẹ̀ a tún gbé sínú àpótí títí títí ọlọ́run fi lọ́kàn balẹ̀ wípé Má pàáyà ọ má bẹ̀rù o. Nǹkan tọ́lọ́run, nǹkan tó bá jẹ́ nǹkan tọ́lọ́run. Tọ́ta fẹ́ bàjẹ́, kọ́ta yẹn fẹ́ gbẹ̀rún lọ́nà ẹgbẹ̀gbẹ̀rún, wọn ò lè rí bàjẹ́ o. Má bẹ̀rù fọkàn balẹ̀ o. Ọlọ́run ọba ń fi lọ́kàn balẹ̀. Má kọ̀ọ̀rán wá lákòókò kankan sí kò gba wáhàyí bí àwọn àlọ́bẹ̀ ọlọ́run ṣùgbọ́n nínú ọkàn rẹ̀ lọ́hùn ẹ̀mí rẹ̀ ń balẹ̀ torí páyà rẹ̀ ń játẹ́lẹ̀ ṣùgbọ́n lọ́wọ́n bá wá ń fi lọ́kàn balẹ̀ pé rárá. látọ̀rọ̀ bí wà látọ̀sọ̀rọ̀ má dẹ̀ banújẹ́ tèmi ni mo wá bí mo ti mo wá gbé sórí omi wo tàwọn tó yẹ kí wọ́n ti pa tiwọn ń jọ́ tí wọ́n ti tiwọn tí wọ́n ọ̀sáyé pẹ̀lú gbogbo wàhálà pẹ̀lú gbogbo ìdààmú وهنا على وهن أفضاله عامل قلت يقف فصاله وهنا على وهن في اللون يولي بوكو يوالبنا أدفع وتعوى إليه وما بان جلوري في السياء أرد يزوي تفي وفا تيانا يانا يموسى بواقع وما رأى وجاعلوه من المرسلين هذه هذه من البشارة من الله سبحانه وتعالى الخالق الله أكبر القهار ìródùnú lọ́lọ́run wá sí kalẹ̀ yìí pẹ̀wọ́ ọlọ́run ọba mọ́tàbẹ̀ tí ó rọ́mọ̀ yìí ṣẹ́rin tàǹkì ní mìhàmù ń bà mí a máa wáyé tọ́lọ́n á dẹ̀ máa jẹ́ kí èèyàn máa mọ̀ mọ̀ tí kó máa dàbí ìgbà tẹ́yìn kan sọ̀rọ̀ fún yàn. yàrá mi ta wá jókòó wa ronú tó wá ń wá sínú làákàyè rẹ̀ tọ́lọ́n ọba fi ń mọ̀ yẹn. a ntọ́lọ̀ wá fi ń mọ̀ ń gbà náà ní pé iná ọ̀rọ̀ dúró ilé ọmọ a máa dápadà wá ìkáyà tó ti pọ̀ ṣùgbọ́n àwọn adọ́mọ̀ yìí padà wá dá rẹ̀ máa lọ lórí mọ̀ máa lọ. lọ ráyè máa sùn máa jí ní dẹ̀ máa ọ̀fẹ́. iná rọ̀ọ̀dúhù ilé alukùránì kìí ṣe wé tàn tọ́lọ́wọ́n bá òní wọ́n wá ṣàlàyé lẹ́kùnrin rẹ̀ gbogbo bí yẹn ti lọ àwọn olùmọ̀lúmọ̀ wá máa jẹ́ kó yé wa pẹ̀lú tẹ̀sírì náà bá mi tù. à ń bọ̀ à ń bọ̀ wá fún dá ọmọ yìí padà wà ní rọrùn. ọjọ́ ìlú mi náà ìbò mi ta ni. kódà fọ́ fún balẹ̀ o ti ní anábì tí kìí ṣe òṣìṣẹ́ ọlọ́run lọ́mọ náà pàápàá tí kìí ṣe kíní kan torí pé aṣọ́fà ṣe ń gbọ́tàn àwọn àwọn ọmọ àwọn ànábì ọlọ́run tàná ọ̀rọ̀ wọn máa ń jẹ́ ìmọ̀ báyìí náà ní ọmọ tí mo yí náà tí mo ń wò yìí ìlẹ̀hàmù tọ́lọ́ fi mọ̀ nìyẹn ó wá yànda rẹ̀ tó wá fi di tọmọ yìí wá di ti àwọn ará alẹ́ pèrè àwọn fọlẹ́tàkọ́tọ̀. fọlẹ́tàkọ́tọ̀ فرعون ليكون لهم عدوا وحسنا kíra ló jà ti sàgbé máa bá mi mú sílẹ̀ ẹ̀rọ ọmọ ẹ̀rẹ́ tó bí mọ́ làwọn bá hí iná bá rí ọmọ lórí omi àpótí wòrè kí lérè pàtàkàtà ọba jí àìlèmíràn ẹ̀rẹ̀ mọ̀ tí a bá gbẹ̀rù tó ju ti ẹ̀lọ tó jí ìmọ̀ ọlọ́jà pọ̀pọ̀ gàrẹ̀ látara kọ́lọ̀ ọ̀bá ló dáàbò bà náà gbogbo kò jẹ́ kí wọ́n ti gbénú pápọ̀ jù tó ní kó máa bá jẹ́ ẹ̀rọ ọ̀gá náà lórí ìrìnàjò ní ló ń tó ń ṣẹlẹ̀ ó kọjá táwọn lè sáré take decision wọn bẹ́ẹ̀ náà bá gbé náà bá ní ìgbà ah, bí wọ́n ṣe pé kí wọ́n lára wọn rí adẹ̀ sọ fún wa pé ọdún tí wọ́n bí ànáyọ̀ ní ọ́ta yìí alìsọ́lá tó sára ọdún tí fìràún jà kalẹ̀ sí nígbà tí wọ́n wá ń gbà mọ̀ràn pé àwọn ti fẹ́ pa gbogbo àwọn ọmọkùnrin àwọn ọmọkùnrin ò ní ṣẹ́kùn wọn tó bá tó gbà kan nínú àwọn ọmọ táwọn jẹ̀ fi ń ṣerú táwọn ló ń bọ̀ ikọ̀ yìí o kí náà wá fẹ́ ṣe ló ẹ̀tù máa fi wọ́n lè lọ́dún kan tó ń túnmọ̀ pé ọmọ tó bá ti dí lọ́dún wọn tó bá ti lọ́dún tó ń bọ̀ ẹ̀fí máa rí àwọn eléyìn ẹ̀dùn máa fún táwọn yẹn bá ti ń dàgbà ọdún wọ́n pa wọn ọdún yẹn ni wọ́n bí ọmọ ẹ̀yà wọn ta ẹlẹ́ ọdún ẹ máa fọ ọmọ kankan lẹ lọdún yìí o ẹni yóò kó bíbí yóò kó jáde ẹ bá pa wọn ọdún ẹ máa pa wọn ni wọn jẹ ànágbè wọn. fàyẹ̀dà bàbá hu àyùfíru àwọn ẹlẹ́yẹ̀kú nàlá mọ́mọ́ àdúwọ̀n wà hàzànà. tó ń túmọ̀ sí pé kò yẹ ká ànágbè musa ẹ̀ sí tí kì bá ń ṣe fàánù ọlọ́run. àwọn wá dé ọwọ́ àríkà ìkànnì àwọn táwa tá à ń pa kiri ọba tó bí ọmọ yìí ní kíkẹ́ ìtìbànújẹ́ ti pé à inú wa ọdún tí ń sáré mọ́ mọ́bìnrin ní bá tẹ̀jọ́ mọ́bìnrin wá wúlò kí wá lélẹ̀ sáré sí ọ̀ lọ́ba tó wọn náà sábà fọ́gà wọn ìyàwó ọ̀gá ni wọ́n bá ń lé madam kan lórí omi ọmọ rẹ̀ ká lọ́mọ káwà kó fún pàjẹ́ kò wúlò fún bó ṣe jùlọ sínú omi ìlọ tẹ́já bá jẹ́ ń kọ̀ ẹ̀rí ọ̀jẹ̀ ṣọ́mọ náà wá ní padà wá kú báyìí wọ́n sọrí kiri ti lẹ́nu ara wọn lọ́rùn àwọn agbèlọ́gbọ́gà wọn ìyàwó ọ̀gá náà bá ń lẹ́ bá ní ẹbí lẹ̀ o. ọmọ láti bọ̀rọ̀ àtúnfẹ̀rẹ̀ mọ́ sáà àfihàn ìyàwó fìràánù rí à ń bọ̀ wá sọ̀rọ̀ ìtàn ìyàwó fìràánù náà tó padà wá tà láti bọ̀ tán ayé allah akbar tí ìyàwó fìràánù rí ọlọ́run ọba wa bu wa kú lára rẹ̀ bó ṣe ń wo ló tún tù èèmọ́ ah, ah. ìmọ̀lélé ilé. Kúrọ́tù ẹ̀yìn ilé wà láti. Yẹ kí ilé jẹ́ fi tójú fún wa. Yẹ kó jẹ́ fi tójú fún wa, ká má pa ilé yìí. Àti rí sí ọmọ náà rí. Ìṣèpọ̀ ọmọ ti bí sọ́nà òun lè ó lè gbọ́lá. Ìṣèpọ̀ ọmọ sọ́mọ abí láàárín ìlú mi. Ọ̀ṣun fún mi lélẹ̀ yìí. Odò fún mi lélẹ̀ yìí. Omi ló gbélé yìí wà. Ó lè jẹ́ pé ọlọ́run mọ̀ ọmọ fi kàn fẹ́ sí wa láàfin yìí kò tí ẹ̀ yé wa ẹbí lẹ̀ má pàtà kò sẹ́ni tó tó wá kílè mọ̀ ẹ̀ pé ọmọ tèmi ẹ̀wà ni máa dàkùtù lò tẹ́lí pé kìí sọkọ rẹ̀ gangan ní pa ọmọ òun kàn bí construction máa pa ọmọ ọmọ ló kẹ́lí máa kò sọ pé látàkùtù lò látàkùtù lò ẹ̀yin tẹ́ ń bá wa pa wọn kiri ẹ má pa eléyìí kò sọ pé má pa ẹ má pa ẹ lè yẹ sílẹ̀. àgbà yóò fa ó ṣe é ṣe kọ́ ọmọ eléyìí wúlò fún wa. àwọn ó ṣe é ṣe kó ṣàǹfààní ó ṣe é ṣe ká rí lò. ó dẹ̀ ṣe é ṣe ká padà wá sọ́dọ̀ lè sọ́dọ̀ lè sọ́dọ̀ ọmọ ọmọ ni. Ọlọ́run ní gbogbo wa tó náà ń yìí. kó wà táwọn tó ń sọ fún náà ń sọ fún tí wọ́n àwọn pẹ́tọ̀ ọ̀gá bá ń madam bẹ́ẹ̀ ni ń sọ̀rọ̀ gbogbo ẹ̀ náà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kó máa jẹ́yà torí tí wọ́n sọ pé but madam àkóhun tí kò sí tọ́mọ kan fi ṣorí tọ́mọ tó kù náà fi ṣe apá ọmọ kan náà láti eh, eh, lẹ́nu dání ó wọ́rọ̀ sọ ló bá tó jẹ́ tó gba àwọn àdìbáìsà oríkìrí ìdí nǹkan kàtà àwọn àjọba wa máa ń yàn síra ya dígẹrẹ òwò ṣáà máa gba sálárì lọ́pọ̀lọpọ̀ wọn kò ní ìkàkà ní àdìbáìsì tó fẹ́ fọ́gà tọ́rọ̀ gà ti parí lórí ẹ̀ṣẹ̀

àwọn kan máa ń gbé kékú ni ṣùgbọ́n àwọn alágbára àwọn aláṣẹ sànà máa ṣílẹ̀kùn mọ̀ wọ́n tẹ̀. ló fà tó jẹ́ pé àwọn yẹn kì í sábà á ṣe ẹ wò gbà sí bàlùkì ìgbà tí anábìsìlámà aléṣọ́láṣọ́ ọ̀sára mọ́ fi lẹ́tà ránṣẹ́ sí tó kó pàtàkì ẹ̀rí tó ṣe ní lẹ́sẹ̀kẹsẹ̀ ó kọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون. lẹ́tà kan ni mo dé jẹ́rí láàfin o. ẹnìyẹn ní ìnáwó ní ayélujára ti dá àbọ̀ jẹ̀rẹ̀ mọ́tì náà ó mi sùn lẹ́yìn máa dá wa ìnáwó bísí mi lọ. kàn déédéé ní lẹ́tà kan kan fi ránṣẹ́ ní o kódà kìtà abúkẹ́rì ìwé àpọ́nlé nìwé náà tó pé nínú ó pọ́nlé pọ́pọ̀ kódà èmi gan yẹ̀wò báyìí wọ́n pé kí n kàn ń ṣe ìwé kan lọ́dún yẹn kan ràkúrákù ẹ̀gbọ́n ọwọ́ jẹ́ tí kò fi qualify lẹ́tà tí ìsìlámù ọ̀gbìn ránṣẹ́ ìta abúkẹ́rì ó ní ẹ̀mí náà tó dẹ̀ àdírẹ́sì lẹ́tà náà ni pé ìnáwó. mi ò lè máa ó ní látọ̀dọ̀ sùlámà ní lẹ́tà ibi wà ó. ẹni náà dẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú tí mo bẹ̀rẹ̀ lẹ́tà yìí pẹ̀lú orúkọ ọlọ́run bàjọ́ káyọ̀ bàjá kẹ́ ọ̀rọ̀. alátàlú alájà wà tún ní mùsùlùmí ó ní ètò wá dé ìmọ̀ tó kọ sí ní lẹ́tà yìí kọ́ńtẹ́ǹtì tó wà ń bẹ̀ ní kó ń sọ fún èmi. alátàlú aláyà. ó fún ìyàwó ọmọ fún kòmà ẹ̀gbọ́n tó ní káwa ṣe ni. dùrùmí mùsùlùmí wọ́n ní káwá gbà sílá ń tó pè wá pé káwá ṣe eré o kí lẹ́yìn rí iná kí ọ̀lá ní ayélujára àbútú ní bí àmúrí Mọ́yàmú ní àbífàṣẹ́ Màríkèsù ní ẹ̀wò. Àbútú ẹgbà mi mọ̀ ọ̀rọ̀ ẹ̀là mi lọ́yẹ̀. máa kún tó kọ́ bí ẹ̀dẹ̀dẹ̀ àmọ̀rọ̀ ní àdá àdẹ̀ṣẹ̀hàdó. ẹni tá à ń sọ yìí ọlọ́lá ni obìnrin tọ́lọ̀ wọn bá kẹ́ tó wòye pọ̀ tágbára yìí pọ̀ ọlá yìí pọ̀ sàkánà ọ̀la. wọ́n ti yá ní kò lè ṣe é kódà hútùhútù tí ó lọ ọmọdọ̀ rẹ̀ tó rí gbogbo ọlá ìkan nínú ẹyẹ tí a níbi ìlàmọ́ nù sí. ká máa pọ̀ ju ìtàn rẹ̀ ẹyẹ yìí lòun rí ọlábọ́lá ti pọ̀ tó tó wá lọ sọ fún àníbi ìlàmọ́ pé mo kàn ṣe fàájì jáde lọ ìlú kan yìí ṣùgbọ́n ló tí mo lọ yẹn obìnrin tó ń ṣe ọba fún wọn bẹ̀ tó jẹ́ lórí wọn lù náà ah,

ṣùgbọ́n àwọn bá ṣe fún náà tọrọ lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ nìkan gbọdọ̀ ní tó tọrọ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ ọdẹ sáàpù bẹ́ẹ̀ ẹnìkan wá ẹyẹ rẹ̀ wá ròyìn ẹnìkan fún pé ó lágàtàn tó ní agbára tó ní kìíní obìnrin ẹmọ bí yẹn ti máa fi ọ̀pọ̀lọpọ̀ kìí torí pé wọn náà kó pamọ́ pé wọn náà tún fẹ́ fi rọ́lẹ̀ wọn fẹ́ fi fi ipò kan lọ́la wọ́n lè máa sọ pé kí lórí tí mo wọ́ òun kàn bí ẹni pẹ̀lú ìpínlẹ̀sọ yìí nìkan ó jù lọ fáfà tó ṣe ń wò mí ní wọ́ọ̀dì 25 trillion ẹ̀ẹ́n ń tán náà nìyẹn anábì sọ̀rọ̀ àwọn ìṣẹ́ anábì ọlọ́run bá rẹ̀ ọlọ́run bá rọ ọlá fún aléhìsọ́lá tó sọ̀rọ̀ ìgbà tí lè wá ń sọ pé ń tó ń rí iṣẹ́ mà lẹ́sẹ̀kẹsẹ̀ structure tánà ìsìlámà kọ́kọ́ kí ní kọ́kọ́ pẹ́ àwọn ọmọ ogun rẹ̀ jọ ó yá àjíkùn yà tí ní bí àrí kọ́bílà yà tí ó ní mùsùlùmí mú tí mo kọ́kọ́ ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ní pẹ́ta ló fẹ́ lọ bí àga yẹn wá fún mi kó nǹkan tó dé mo ń ní àga yẹn láwọn sí mi báyìí báyìí báyìí báyìí ẹni tó ń kọ́kọ́ sọ̀rọ̀ fún wa lọ gbé wa. wàhálà ìbòrí tó ń àlùjọ́nù. Ìkàbìyí kọ́bílà àrùndàkú màmí màmá nípa wáyé ní alẹ́ ìhìlà kọ̀rí ìjọ́nù àní. Ìkànnì náà wà àlùjọ́nù. Táwọn ẹgbẹ́ ìgbàgbọ́ ni wọ́n ránṣẹ́ olóní ọ̀gá ìmì alọ́gbé ọ̀pá máa gbàgbà ní dọ́dọ̀ yìí báyìí kó tó ní pé ẹ̀dí dé mi tẹ̀wà ẹ̀kọ́ tí jòkó padà ẹ̀kọ́ tí àyẹ̀kọ́ sọ́fún kékeré máa lọ ní kẹ́ẹ̀dí dé kẹ́ tó jòkó padà mo ti gbàgbà dé ah, ànúbìsàmọ́ wípé ìyẹ́ ṣe fẹ́ ọkọ́lọ̀ lẹ́sì ìrìndáwọ̀ ìrìnmọ̀ lẹ́sì ọkọ́lọ̀ lẹ́sì ìrìndáwọ̀ ìrìnmọ̀ lẹ́sì ìtààdì ọ̀nà àti ìgbàgbàgbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàrùsáta ilẹ̀ òun wá ní ìrìn àjò wá ọ̀dá. Àti gàdìdì. Ìjẹ́rì tí ìgbìrì tó sọ yẹn ti jìnà jù. Àti gàdìdì. Màá gbàgà ní dọ́dọ̀ yín ní ìta. Ọ̀bíra ayọ́rù tàjà ilẹ̀ ìkàtọ̀ rúbù ká. N tí mo kàn nídìí ni ó yá lọ. Ẹ kàn fún mi láṣẹ tó yá. Kí ẹ jẹ́ bá ti fún mi láṣẹ yẹn. Kẹ́ bí báyìí kẹ́ tó yá. Ọ̀bìnrin ayọ̀ tẹ̀sẹ̀ ilé kẹ́tọ̀ fún. Kẹ́ ṣẹ́jú ìyá báyìí.

ìgbà tí ń tàbẹ́ ló ń délé tàbí jábẹ̀ torí pé tàn ní tẹ́kọ̀ọ́kọ̀ mi rí ẹ̀nà o ní pé bárábìnrin ìbàlìkínsù yìí ṣe lọ́lá tó bó ṣe nípò tó ní àmúrí tó náà bèèrè fún ni pé ẹlàmí láyẹ̀ kí ní ká ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lónìí sọ́gbọ̀n sọ fọ́pọ̀lọpọ̀ àwọn gọ́ọ̀nà ohun tí wọ́n sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn senators ohun tí wọ́n sọ fọ́pọ̀lọpọ̀ àwọn president onípẹ́ ọ̀gá fcc sókè no problem fact

bóra tó bá rí ẹ̀jẹ̀ tó bá ti ń jí wọn jẹ́ ká máa kó wọn ká máa fún àwọn ọmọkùnrin ọ̀sọ́dọ̀ àṣàmárẹ́ lòdì tí ò ní sọ́pọ́tì ní ohun tí wọ́n ń ṣe ṣùgbọ́n wọn sọ̀rọ̀ sọ ẹlọ́pàá ẹlọ́pàá náà ló fà á tó fi jẹ́ pé bàtún fún yẹn náà jìí fún ọ̀sán tó sọ pé ọ̀gá ẹ ti máa ní ká máa pa ẹ̀jẹ̀ àti nípa àwọn tó kù kódà ààrẹ lónìí nínú ọdún wa tó kà àbájá má ti gbọmọ ìdíje ká nípa mọ̀kọ́ ga ìyàwó ṣùgbọ́n wọ́n dákẹ́ náà ní ókè mà ókè mà náà ní. ó ní ẹ̀gbọ́dọ̀ pa náhàyè ẹ̀gbọ́dọ̀ pa ẹ̀fílẹ̀ àtà àyẹ̀fọ́ àná. ó ṣe ṣe kó sáàpà ní fún wa. wọ́n dẹ̀ ṣe ṣe sáàpà láti sọ wọn. bí iná la máa dúró látẹ̀síwájú lọ́la. anábì ẹ̀ẹ́dúnsá tó bá ti wá padà rí ìdíjókòó láàfin nọ́tí ọlọ́run wa ń sọ ń bèè pé ṣùgbọ́n wọn ọmọ tí wọ́n táwọn ń ṣe yìí wọn ọmọ ẹ̀yìn rẹ̀ ọlọ́run ò jẹ́ fi hàn wọ́n. àbí ọlọ́run bá kó jọ kó má ṣe ìwọ ṣàánú wa kó gbà wá kó tó gba ẹ̀sìn wa láàyè lórí rẹ̀ kó tó gba wa náà láàyè láti lè ṣe ẹ̀sìn yẹn náà ní rọrùn. àwọn àbí ọlọ́run tó máa fún àwọn ọ̀tá rẹ̀ láàyè láti lè kó nira bá wa. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر إخواننا المسلمين في كل مكان اللهم لا اللهم انصرنا عليهم ولا تنصرهم علينا يا رب العالمين وصلى الله وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم